ó ní ẹ̀gbọ́n kan tó ń gbé ní agbègbè wa tó pé ìyá mi máa ń lọ síbi iṣẹ́ ẹ̀gbọ́n yìí ó ń gbé ní àyíká ìwé wa ó máa ń rò wípé ah pé gbogbo ọmọ yìí kò ń gbọ́ràn nítorí pé ìyá mi ò sábà sí ní ilé ó máa ń lọ ibi iṣẹ́ ó dàbí ẹ̀gbọ́n tí a lè pè ní ẹ̀gbọ́n tó dàgbà ní agbègbè wa yìí tó máa ń tọ́jú wa tó máa ń ṣàbòbò lórí wa ó máa ń nà mí ó máa ń nà mí gan mo gbogbo eléyìí ní ìpèníjà yìí tí mo là kọjá nígbà tí mo wà kékeré nípa nínà mí ní gbogbo ìgbà bá lọ play ball ọmọ àna mi tí n bá ṣe gbá tí n bá ṣàwo nínà ni gbogbo eléyìí jẹ́ ìpèníjà fún mi gẹ́gẹ́ bí ìgbà tí mo wà ní ọmọ kékeré mo rò pé ìjìyà ni eléyìí fún mi ṣùgbọ́n ó jẹ́ ìpèníjà pé fún mi láti rí dájú pé mo dájúdájú nípa rẹ̀ nígbà tó bá dé tó bá rí gbogbo ohun tó ń lọ ìyá mi pa ah, kí ló ń ṣe ah, máma nà mí mọ́ kí ló dé látàrí eléyìí mo bọ́ lọ́wọ́ eléyìí kò fi bẹ́ẹ̀ sí ìjìyà fún mi mọ́ látọwọ́ ẹ̀gbọ́n èyí tí ó máa ń ṣe ìtọ́jú fún wa mo rí eléyìí gẹ́gẹ́ bí freedom story mi látàrí bí ìyá mi ṣe dẹ́kun rẹ̀ mo rí eléyìí gẹ́gẹ́ bí ìtàn mìíràn mi orúkọ mi ni Kamal aka Baby Boy.